وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار وبعد أدا قفوا لهم وبا الترويكات فون أسواج ونبي محمد صلى الله عليه وآله وسلم وعلى على الذين صحابة وتابعون wọn tán jẹ́ wọn tábí ọ̀rẹ́ tábí òun tó fi dé gbogbo ẹni tó bá ń tẹ̀lé lànà bí sọ̀rọ̀ fẹ́lẹ̀ tó fi di ọjọ́ ògbìn àṣeyàmọ́ kọ́lọ́mù bá kí ó fi kẹ́yìn kó fi kárí gbogbo wọn náà. gbọ́ àti aláǹfààní láti gbọ́ra wa eléyìí ni alḥalqa asámìnà ashar yẹn ni pé ẹlẹ́ẹ̀kejìdínlógún yẹn ni pé ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejìdínlógún níbi tíra al-usulu as àlàyé nípa tírà usulu salasa wa adillatuha lè sheikh al-islam muhammad ibn abdulwahabi rahimahullah níbi tí a dúró ní ìjẹ́jọ́ ó ní pé mo sọ̀rọ̀ nípa al-khushu' yẹni pé ìní ìpayọ̀ ọlọ́run ọba nínú ẹ̀mí yẹni pé a sọ pé yẹni pé ìyẹpẹrẹ ara ẹni fọlọ́run ọba ìjùrẹ́ ẹni kalẹ̀lẹ̀ fún ọlọ́run wọn là ń pè ní alùpùpù a ṣe àwọn àlàyé rẹ̀ ní ẹ̀kọ́ rẹ́bí ọlọ́run bá ṣe fún wa ní agbára mọ́ so ní òní tí a bá mú tíra sheikh islam tẹ̀mí muhammed bin abdullahi abiy ọlọ́wọ́ tí ń jẹ́ al-usul salasa a rí pé àwọn náà ni wọ́n ń sọ àlàyé nípa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan ẹ̀sìn tí wọ́n pè ní ẹ̀sìn lẹ́yìn ìgbà tó ń dákọ̀ al-khushu tán wọ́n wá dákọ̀ al-khashia so ìgbà tó wọ́n ń ṣàlàyé ẹ̀rí ẹ̀kọ̀ọ̀kan wọ́n ní wa qala رحمه الله والدليل الخشية قوله تعالى ولا تخشون واخشوني wọ́n ní àlẹ́kọ́ṣíà òun náà ni kínyàn máa páyà òun náà ń pè ní alkhawf so òun náà ń pè ní alkhawf so òun náà ni mo ṣàlàyé ṣáájú fún tí a bá rántí wípé alkhawf arrahada alkhushu' àti àwọn pé àwọn nǹkan wọ̀nyí àwọn èdè àwọn àwọn gbólóhùn yìí alkhashia alkhawfu arahaba wípé ó túmọ̀ra wọn ní ìtumọ̀ wọn náà ni pé alkhashia yìí náà nǹkan kan ni tó ṣe pé olùwọ́ba azza wa jal ó jẹ́ kó yé wa pé òun lòun ní wípé a gbọ́dọ̀ fún ẹnìkan kan nínú nǹkan tá à ń pè ní alkhawf ni pé alkhashia ni pé ìbẹ̀rù ìbẹ̀rù wípé ọlọ́wọ́ba azza òun ló ní kò lẹ́tọ̀ sí ọmọ ènìyàn kankan kò lẹ́tọ̀ sí ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run kéèyàn ni pé èèyàn ń fún ní alẹ́kọ́ṣìyà ni pé ìpayà nú ẹ̀mí ọlọ́run bá ń sọ pé wala takhshawhum wakhshawni ó ní ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn o èmi ni kí ẹ bẹ̀rù oníkẹ́ máa bẹ̀rù òun náà ni pé al kúrò àfa mọ́ sọ pé maqamul ẹ̀nà fàyíyà khawfun makrunun bil ilmin bil khawf ń tàbá ń sọ pé alkhashia tó máa ti ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni ẹ̀rù tó ṣe pé yóò papọ̀ mọ́ ìmà èèyàn mọ̀ pé n ti ń bẹ̀rù lélẹ́rìí ni n ti ń bẹ̀rù lélẹ́rìí ni wọ́n ń pè ní alkhashia so imam ibn qayyim wọ́n ní ìgbà tí wọ́n ń ṣàlàyé wọ́n ní alwajalu wal khawfu wal khashia wal rahaba wọ́n ní alfáàzùn mùtàkọ́rìbá gẹ́rù mùtàrọ́dìfà wọ́n ní gbólóhùn yẹn súnmọ́ra wọn àmọ́ kò kì í ṣe pé ìtumọ̀ kan náà ni gbogbo ẹ̀ o ẹni pé ọ̀rọ̀ yìí ń bẹnu mọ̀dára jù sàlìkìn wípé alwajalu ẹ̀rù náà ni yòówó pé àbí ìmọ̀ gbọ̀n pépépépé alẹ́kọ́ọ̀fù á pè ní ìbẹ̀rù alẹ́kọ́ṣíà yòówó tó pè ní ìpayà àrùráhàbà á pè ní ìsákàn ṣéèkì ní gbogbo àwọn nǹkan yìí alfazun mutaqariba ghayru mutaradifa wọ́n ní gbólóhùn tó ṣe pé ó súnmọ́ra wọn ni àmọ́ kì í ṣe pé a ní ìtumọ̀ kankan náà ní gbogbo ẹ̀ ń jẹ́ alakọ́ṣì àtàwọn sọ̀rọ̀ rẹ̀ nípa rẹ̀ lónìí yìí yẹni <clears throat> al-Imam Ibn Qayyim àwọn náà ni wọ́n sọ wípé wa huwa akhassu òun tó ń jẹ́ nítorí tó ń wọnú ju al lọ ju bẹ̀rù lọ wọ́n ní tí ń jẹ́ alẹ́kọ́ṣíà wọ́n ní khawfun makarunun bẹ̀lẹ̀ ilmin bẹ̀lẹ̀ mukhawwaf ẹni pé ìbẹ̀rù tí yẹn ń bẹ̀rù tí pé ìyẹn sì nímọ̀ nǹkan tí ń báyàn lẹ́rù ìyẹn nímọ̀ nípa tí ń báyàn ní ẹ̀rù kì í ṣe pé ẹ̀rù tó ọmọ ní ti ń bọ̀ ní ẹ̀rù ẹ̀ pé ìgbà ní ẹ̀rù ọmọ bàyàn ìní mi lérí nǹkan tí ń báyàn lẹ́rù ìyẹn ìyẹn ò kì í ṣe khashia àmọ́ khashia ìyẹn ọmọ ẹni tí yẹn ń bẹ̀rù yẹn dáadáa pé hey ẹni yìí ẹni tó lè fi ìyà jẹyàn ní o ẹni yìí ẹni tó lágbára láti láti láti múyàn ní o irú ẹni tí ń jẹ́ alẹ́ khawf so bí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ní lọ títí lórí khawf fún àá lórí khashia àmọ́ tí a kàn ní ìdì wọn náà ni pé tí ọlọ́run bá nílò lọ́dọ̀ wa wọn ni pé irú ìbẹ̀rù yẹn a kì í fún ẹnì kankan ọlọ́run bá subhanahu wa ta'ala òun ni ó ní ìbẹ̀rù yẹn pèpè ìbẹ̀rù sí ọmọ pé ẹni yìí tóbi a ó lè fi àjẹyàn tó irú yìí tó ọlọ́run ọba nìkan ṣo òun ni ọba tí ó ní tó bá kan náà àwọn tí a bá tún mú tírà lọ lẹ́yìn al-khashya a tún rí al-inaba al-inaba tó táwọn afá bá ń ṣàlàyé al òun náà ni ìṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ìṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run Sheikhul Islam Taymiyya rahimahullah wọ́n mú ẹ̀rí ìyẹn náà nínú suratu zumar wọ́n ní wà dalilul inaba qawlullahi ta'ala wa anibu ila rabbikum wa aslimu lah ipe olúwa bá ní ẹ̀ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba yín wa aslimu lah yẹn ni pé ẹ̀ṣẹ́rí padà lọ́ba kẹ́ túbá lọ sọ́dọ̀ rẹ̀ wa aslimu lahu kẹ́ẹ̀sì ìjúpájú ṣẹlẹ̀ fún ọlọ́run ọba náà iná ìṣẹ́rí lọ́bọ́lọ́run òun náà ni pé kí èèyàn padà sọ́dọ̀ ọlọ́run ọba kéèyàn ó ṣẹ́rí ẹ̀mí èèyàn lọ́lẹ̀ bá ọlọ́run ọba láti pé ẹni tí ń jẹ́ ẹni tí òun ṣe nǹkan kan tí ọlọ́run ọba ọ̀fẹ́ kí wọ́n á wò pé ah bó ti ń ṣe yìí àti kí n yà ṣẹ́rí padà irú ìṣẹ́rí padà yẹn náà kí n táà ń pè ní ẹ̀sùn ni ìyín máa ṣẹ́rí lọ́lẹ̀ bẹ́yàn ike tọ́ mo dé mo wá túbá ẹ̀ṣẹ̀ mi so kò nídìí kí wọ́n lọ sọ́dọ̀ láti lọ sọ pé òun túbá ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run náà lè yàn ọ̀sẹ̀ rí padà sí. ẹ tábà ń sàlàyé nípa al-inaba wọn ni manzilatun ba'da tawba òun jẹ́ stages kan ó jẹ́ ipò kan ó jẹ́ àyè kan tó ṣe pé máa ń ṣẹlẹ̀ sí mùsùlùmí nínú ọkàn lẹ́yìn ìgbà tí wọ́n bá túbá tán ẹ̀yin tútú bá kù yẹn ni pé ìjà ó kù níbi ẹ̀ṣẹ̀ òun jẹ́ ipò kan tí máa ń ṣáwájú ẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ ni máa ń wá lẹ́yìn rẹ̀ títọ́wọ́ bá ti jòkó tán ìgbà yẹn ni ìnáàbà ó ṣẹ̀ṣẹ̀ wá wá ó mi pé ìnáàbà òun ìfẹ́ rí blọba ọlọ́run ọba ó lágbára ju àtàwùbà lọ wọn ni wà táwùbà man nazala maqamaha nazala fi jami'i manazil islam wà inna tawbata al-kamila mutadamminata laha so ara ń tà fún mi pé yẹn túbá ní túbá tó fẹ́ fẹ́ rìn òun náà ni pé yẹn orí ìnáàbà ìfẹ́ rí lọ́ba ọlọ́run ọba àbúgbẹ́rù muhammadu abdulhadu rahimahullah <clears throat> wọ́n ṣe mú wa wọ́n jẹ́ kó yí wa pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pàṣẹ ipe dandan ẹ gbọ́dọ̀ ṣeré wá bá mi ṣùgbọ́n kan náà irú àṣẹ àwọn sì ń jẹ́ ẹ̀yìn ọlọ́run bá ní wà ní ibu ila rabbikum ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba yín o bákan náà ìgbà tó lọ́n tó ń súnni ànábì ibrahim ó ní inna ibrahim la halimun awahun olùwọ́bá ròyìn nípa ànábì Ibrahim pé ẹni tó ṣe pé ó máa ń jẹ́ onísùúrù ni ẹni tó ṣe pé ó máa ń ṣe ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ọgbà ni munib ẹni tó máa ń ṣe rí lọ́ba ọlọ́run ọba ni ìyẹn ni pé ipò kí wọ́n ṣe lọ bọ́lọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe gbogbo nǹkan tó lọ́wọ́ bọ̀ fẹ́ kí wọ́n ṣe tán kẹ́ni ìyá ò pé hey n tí ń ṣe yí ọ̀dà kọ́ ò pé ah, ọlọ́run o mo túbà o ọlọ́run o mo ṣẹ́rí wá bá o yálà ń pè ní al-inaba irú eléyìí náà olúwọba subhanahu wa ta'ala òun nìkan oṣù náà ni ó ní pé ká mọ̀ pé ẹ̀sìn ni pe ka ma pe esin ni ti a gbọ́dọ̀ fún ẹlòmíì àfi allah subhanahu wa ta'ala nìkan oṣù. al-imam ibn qayyim rahimahullah bàtà ń ṣàlàyé al-inaba wọn ni wal inabatu inabatan inabatun li rububiyyatihi wa hiya inabatu al-makhluq kullaha يشترك فيها المؤمن والكافر والبر والفاجر قال الله تعالى وإذا مس الإنسان وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه الله أكبر nígbà tó lọ bá ń sọ nípa àlìnáàbà alimami ibn Qayyim wọ́n ní taba ní pé ìṣẹ́rí lọ bọ́lọ́hùn ìṣẹ́rí ọ̀nà méjì ni o ìṣẹ́rí kẹmẹ tó yẹ pé ìnáàbà tún lè rububiyyati ìṣẹ́rí tọ́mi ènìyàn máa ṣẹ́rí lọ lè bá ọlọ́run nítorí pé òun ni ọba tó ṣẹ̀dá àyàn ńlọba tó dá àyàn títí naturally ni wàá ṣẹ́rí lọ bọ́lọ́hún ọ̀fẹ́ ọkọ̀ àti kọ́mẹ́tẹ́ pé ìyẹn ò ṣẹ́rí lọ bọ́lọ́hún ọba. wa hiya inabatul makhluqat kulliha gbogbo ẹ̀dá pátápátá tọ́lọ́hún ọba dá ni máa ń ṣẹ́rí irú ọ̀rọ̀ yọ̀ lọ bọ́lọ́hún níbi yẹn yashtariku fiha al-mu'min wal-kafir kódà mùmìnì yóò máa ń ṣẹ́rí lọ níbi ìṣesí yẹn kódà bẹ́ẹ̀ náà ni kèfèrí gan-an òun náà máa ṣe lọ bọ́lọ́hùn níbi àwọn ṣíṣí yẹn kódà albarru wàlfàjìrù ẹni tó jẹ́ pòkì ẹni tó jẹ́ nírí gbogbo náà wọ́n máa ṣe lọ bọ́lọ́hùn níbi àsìkò yẹn ọlọ́run bá ń sọ fún wa náà alukur'an <clears throat> nuzuratu rum aya thirty three olùwà bá ní wáyídà mẹ́sàn-án sàdúrún gbàtí nira bá kàn mí nìyẹn da'u rabbahum wọ́n bẹ̀ ọlọ́run bá wọn o munibina ilayhi ẹni tí ó sẹ́lẹ̀ ọ̀lẹ́ bọ́lọ̀ nǹkan ọlọ́run o kó lójú tí ìnira bá báyàn tààrà ẹ gbàgbé ẹ gbàgbé péyàn tó ń pe nǹkan mí yàtọ̀ sọ́lọ́run so yóò mọ̀ pé ọlọ́run ọba ni olùwọ́ bá ní òrìṣẹ́ sí àtẹ́ńtó jẹ́ múmi àtẹ́ńtó jẹ́ kékeré ẹ gbọ́ bẹ́ẹ̀ irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹnìkan gbọ́ kíní kílípù kan tí àwọn èèyàn wọ́n yin ta ìgbà tí ọkùnrin tí ń jẹ́ ọkùnrin lórí àwọn ṣé àgbẹ̀tìlẹ̀ kì í ìgbà tí wọ́n mú àbí síwájú kan tó mú tó ipò wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú àwọn ìjọba Iran ṣẹ̀mọ̀ tí àwọn ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ oríṣiríṣi ẹ̀kọ́ mẹ́lẹ̀ yóò máa rí kọ́ mbẹ̀ ìgbà tí ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn gọ́fẹ̀ntì Iran wọ́n sọ fún pé ṣé nínú létọ̀ wà yẹn tó lè rí jáde báyìí tó ṣèfù ah olóhùn ò ṣèfù o inú wọn bí pé how are you going to do ó ní only Allah can deliver me ó ní Allahu Akbar lọ́dún mo gbọ́ kínní òun ni ẹ̀rí báyìí wọ́n ti pé nígbà tí ara bá dẹ̀ ọ́ ni ó dìde ní ọmọ pé ya Hussein ya Hussein ya Hussein ya Hussein ní pé ìgbà tó bá di pé àwọn sọ́jà ń tàbọn tí ó gbónú lé rẹ̀ wọ́n sọ pé ó ń lé Allah can deliver you bọ́lọ̀ ló kọ ọyọ nínú ìṣòro so aya yìí ń túmọ̀ sí pé nígbà tí ìṣòro tó dé ojú rẹ̀ bá ṣẹlẹ̀ síyàn àbí ìnira tó dé ojú rẹ̀ ní ìnira gidi ẹnìkan ní kọyàn tí ó fi pe ọlọ́run ọba irú eré làwọn afáàn sọ pé mẹ́rin ní kọ́yìn ní kí fàhádà àyàmú fi akẹ́kọ̀ọ́lẹ̀ dàáhín àsọ́ọ̀dà òdòrò wọ́n ní ọ̀rọ̀ yìí ó kárí gbogbo ẹni tí ní rábà kan ni kàmá wọlé wà kẹ́ wọ́n ní ọ̀rọ̀ yẹn sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ́n rí tí mo mú alákòjú yẹn nísìnyí. wà á rí ir ìnáàbà wọ́n ní irú ìnáàbà yìí eh, látàrí sẹ́sìmọ́lì Islam yóò túmọ̀ sí pé ẹ̀jẹ̀ mú mi ní o kẹrẹ ń tara ní kọ́ ọmọ ẹ̀kọ́ ọlọ́run o yìí ọlọ́run o yìí wọ́n túmọ̀ sí pé mùsùlùmí ni o bẹ́ẹ̀ tàjà mà àṣírìkù wọ̀lkọ́fù so ẹbọ ọmọ ẹlẹ́bọ náà wà ń bẹ́ẹ̀ kẹfìrí wà ń dirú àwọn kan báwọn náà lè pè é so irú ẹni súnmọ́ ìdá ọlọ́run bá ń sọnù alukur'ani nípa àwọn kẹfìrí ní súnmọ́ ìdá àbáka ọmọlọ́ omínú rahmatan ìdá fàríkún mínú um bẹ̀rọ̀ bí ń yushrikun lè yẹ kúrú ìyẹn ni pé tí wọ́n bá àwọn àwọn kẹfìrí yìí bọ́lá wọn bá bá fún wọn nídẹ̀ra ẹ rí i pé wọ́n mọ̀ dúpẹ́ fọlọ́run sùúrù yẹn náà ìnábà kanu. àmọ́ tó wá jẹ́ pé lèyẹ́kùfúrú bìnnà àtàwọn ẹ sì rí i pé àwọn ẹlòmíràn ó tún ṣe àìmọ̀re sí ọlọ́wọ́n ọba látara pé n tó bá ṣe fún àwọn kìnnì kan ló ṣe fáwọn. ìyíhùn òun jẹ́ ìnábẹ̀tù alákọ̀ọ́kọ́ yẹn ni pé ìṣẹ́rí lọ bọ́lọ́run ìdarí ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọ́n ní èlé nábàtú sàníyà ìṣẹ́rí ọ̀rọ̀ kejì tá à ń sọ lókè ọlọ́run ṣẹ́rí ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ ọlọ́run ọba ìnábàtú àwòlẹ́yà ìhì òun nípa àwọn tó ń jẹ́ wòlé ọlọ́run àwọn tó ń jẹ́ ni ọlọ́run tó ń jẹ́ mùsùlùmí gidi wọ́n ṣe máa ń parí wọ́n ṣe máa ń padà sọ́dọ̀ ọlọ́run wàyíyà ìnábàtú lèhìláhìyẹ ti yìí àwọn ni pé àwọn máa ṣẹ́rí tó ń jẹ́ ẹ̀sìn ọlọ́run wọ́n ṣẹ́rí lọ́ba ìnábàtú pé ẹrú ẹni pé ìṣẹ́rí lọ bọ́dọ̀ ọlọ́run ẹ̀rí pé ẹni tó bá ń ṣẹ́rí lọ bọ́dọ̀ ọlọ́run yóò nífẹ̀ẹ́ ọlọ́run ọba yóò tẹríba fọlọ́run wal iqbalu alayhi yóò kọjú sọlọ́run wal i'radu amma yóò ga tu yóò ka yẹn kúrò ọgbẹ́ni tí ba sọlọ́run. so àwọn ẹ̀nẹ́bà yìí náà ọlọ́run ọba ń retí lọ́dọ̀ wa ló fi ní wa anibu ila rabbikum wa aslimu lahu àní ẹsẹ̀ rí ọ̀rọ̀ lọ́bọ́ ọlọ́run fẹ́ẹ́ padà sí ọ̀dọ̀ rẹ̀ fẹ́ẹ́ sì so bí ti ìnábà bóun náà ṣe jẹ́ ní ṣókí ni eléyìí tó bá kan náà tí a bá tún wo inú síra yìí al-usulu salasa a rí pé sheikh muhammad abdulwahab rahimahullah wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bá ọ̀rọ̀ lọ nípa al-isti'ana wọ́n ní wa dalilu al-isti'ana qawluhu ta'ala iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀rí tó ń wá nù wọ́n ní al-isti'ana ẹni pé kí wọ́n máa wá ìrànwọ́ ìkúnpá lọ́dọ̀ ọ̀nà méjì wọ́n ní òun náà ń jẹ́ ẹ̀sìn pé kí mùsùlùmí gbọ́dọ̀ fi ṣẹ́tọ̀ gbọ́dọ̀ gbé fẹ́ni kankan ẹ rí i pé sheikh wa mu aya alukur'an wa ní suratul fatiha wọn ní iyyaka na'budu wa iyyaka nasta'in ẹni pé ìwọ ọlọ́run ọba wọlé àmàsìn ọ̀dọ̀ láì sí máa wá ìrànwọ́ wọn nínú hadith anabi sallallahu alaihi wa ní fasta'inta fasta'in ẹni pé ọ̀rọ̀ pé anabi sallallahu sọ fún abdullah ibnu abbas anábì ní tó wá pé ó bá ń wá ìrànwọ́ o máa wá ìrànwọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ fasta'in billah ẹni pé ọlọ́run nìyẹn wá ní onírànwọ́ ìwá ìrànwọ́ yìí mùsùlùmí gbọ́dọ̀ mà wípé ẹ̀sìn ni gẹ́gẹ́ bọ́lá ọba ṣe pa wá láṣẹ yìí ẹ wá rí gbogbo alẹ́ níta bá ń kírun ó kéré jù ní òjúmọ́ kan á ké iyyaka na'budu wa iyyaka nasta'in ní ìgbà méjìlélógún ẹni pé ní gbogbo àtà bá ti ń kírun kò sí gbogbo ara kàkọ̀kan àkàsọ́rọ̀tọ̀ fàtíhà ẹ jẹ́ kó ń kálukú wá wo ìṣẹ̀mí ayé tá ń lò ìṣẹ̀mí tó ní kálukú ń lò ṣé ìṣẹ̀mí tó gbà pé ọlọ́run ọba là ń sin lódodo bákan náà nìkan láti ràn wá ìrànwọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ rí i pé àwọn èèyàn tó wá pé nǹkan yìí bó ṣe di pé bó bá ṣe ń para rẹ̀ nínú ìrun wa lẹ́nu wa ìkọlọ̀ là ń wá lónìí ìrànwọ́ tó wá ṣe pé bẹ́ẹ̀ lọ́ bá ṣe jòkúlẹ̀ mi wa ni èmi ni gbogbo àwọn adágbégbá àwọn tí wọ́n láwọn ṣe jálàbí wọn ò mọ̀ ní rí ẹnìkan kan mà àmọ́ ọ̀rọ̀ yìí ń jáde lérí àwọn lásán ni àti o tó a pé wa tí a kó bá jòkó nínú ẹ̀mí wa ni a ní rí mùsùlùmí kankan tí wọ́n ní pé wá ìṣòro rẹ̀ tán kí n tún lọ síbẹ̀ a ní òka ìṣọ́ òka òka òka ìyọnú ayé òka ìtajà àní ń rí kí mùsùlùmí kankan kó bá wọn débẹ̀ kó bá wọn rà ó torí pé bí a ti ṣe ń wí ọ̀rọ̀ yìí àìjọ ọ̀rọ̀ eré àwọn lásán náà ní nǹkan jẹ́ kò jòkó nínú ẹ̀mí wa ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ kó ń wa kí gbogbo sábà wá ní ìrànwọ́ ó kò lè jẹ́ kó dùn òun wa wá a gbọ́dọ̀ ló lè lè wá sí ọ̀dọ̀ ọmọ ẹ̀dá mọ̀nìyàn. ẹ ẹ̀rí pé kí n tó dákọ̀ Sheikh Islam Taymiya gbàtọ́ náà bá sọ ọ́ tán pé iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ tó wá wo ìmọ̀ràn Nabi sallallahu alaihi wasallam ìmọ̀ràn tó nípa tó ṣe kíkẹ́ nìkan kan ká dì í mú tánàbí sallallahu alaihi wasallam sọ fún ọmọ ọ̀dọ́mọ kékeré Abdullahi ibn Abbas òun ní ṣàlàyé ìtàn Nabi sallallahu alaihi wasallam ó gbọ́ léhun ní èjìká Abdullahi ibn Abbas ní rìpọ́tù fún wa ó lọ gbọ́ léhun ní èjìká wọ́n ní ya gulam wọ́n ọmọ kékeré yìí nínú àwọn ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ fún anábìnrin wáyé lọ́sítà ẹ̀ńtà fasta'in billah tó bá fẹ́ wá ìrànwọ́ o ipe kọ́lọ́wọ́n bá pé tó ń wá ìrànwọ́ lórí nǹkan kan ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní kọ́ wá lóní ìrànwọ́ o fasta'in billah ọlọ́wọ́n bá ní kọ́ wá ní onírànwọ́ torí pé kíni ìrànwọ́ ọmọ ènìyàn kò sí dọ́dọ̀ ẹnìkan kan ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala náà ni ó ابن تيمية رحمه الله wọ́n ní ẹni tí ọlọ́run bá bá fẹ́ dáadáa fún tábàrọ̀ léwu ní kòtòdáwò mùsùlùmọ́tò mustaqim á ọ̀rọ̀ yìí ń bẹ̀ wọ́n ní ọmọ ènìyàn tó ṣe pé ọlọ́run bá fẹ́ kí dáadáa ó ṣàn gangan rẹ̀ ntọ́lọ́run bó ṣe fún ni pé alhamahul du'aahu wal isti'anata bihi ọlọ́run ọba kọ bí ó ṣe mọ ọlọ́run ọba bẹ́ẹ̀ yóò máa bẹ ọlọ́run gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí ọlọ́run ọba ni yóò máa kọ̀nù sí pé ọlọ́run ṣàánú mi o wal isti'anata bihi yóò máa wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà tọ́lọ́wọ́ bá ràn mí lọ́wọ́ o wa ja'ala isti'anatahu wa du'a'ahu sababan lil khayri alladhi qada'a lahu Allahu akbar wọ́n ní àdúrà tí bá wá ń ṣe òun àti ìwáràn wọn tí bá ń wá lọ́dọ̀ ọlọ́run ọba òun nǹkan yẹn náà mọ̀ wá jẹ́ sábà bí tí ó fi mọ̀ rí nǹkan tọ́lọ́run ọba kọ kalẹ̀ fún un. kama إني لا أحمل هم الحجاب وإنما أحمل هم الدهاء الله أكبر Umar ní pé radiyallahu anhu ó ní pé mi kìí máa ń jẹ́ ìkólé kan fún mi sọ́lọ́ wọn gbàdúrà yàbí kò ní gbàdúrà yìí sọ́lọ́ wọn bó ṣe nǹkan tí ó yàbí kò ní ṣe fún mi wọ́n ní nǹkan tí máa ń jẹ́ ìkólé kan fún mi Umar Umar ibn Khattab sọ bẹ́ẹ̀ o wọ́n ní pé innama ahmilu hamma ad-du'a bí kì í sá lè ṣàdúrà. ikinyere ọlọ́wọ́n bá bẹ̀ ti rí ọlọ́wọ́n bá bẹ̀ ọkàn fa idà olèhìmtu dùá fa iná ìjà bàtà máa wò tọ́lọ́wọ́n bá ti ṣe rọrùn fún mi tí mo rí ọlọ́wọ́n bá bẹ̀ àá tí mo wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá kí n mọ̀ pé ìrànwọ́ mo ti rí mi. òun náà ni pé mùsùlùmí ó gbogbo nǹkan wa ya àti yìí tó kéré àti yìí tó tóbi nílà nẹ́bí sọ̀lọ̀ sọ́lọ̀ máa ń wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ànẹ́bí náà sì tọ́ka wa ike gbogbo ìgbà tábà wọn ìrànwọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ máa wá sí níbi gbogbo nǹkan bí nǹkan ẹṣin lè kéré bí nǹkan ẹṣin lè tóbi tó. tábà lọ wọ hadith Anas radiyallahu anhu anábì ní gbogbo ń tọ́mi ènìyàn bá ń wá gbogbo bùkátà rẹ tó bá fẹ́ bí aláyé máa bẹ ọlọ́run ọba ọ̀dọ̀ ọlọ́run ni ti máa wá kódà nǹkan tó ṣe náà ni àṣà kan bẹ táwọn yẹn máa ń ṣọ àṣà tó dáa ni o ẹ̀wọ́n ní sì kí wọn ni pé ah káwọn nípa yọ ọlọ́run mọ̀jí kan múná dé o ọlọ́run mọ̀jí kí náà wá o ṣẹ̀mà èyàn ó wò pé ọ̀rọ̀ yẹn pọ̀rọ̀ tí ọ̀dà ni èyàn fẹ́ kí náà wá ẹ̀ wá bẹ lọ́run ọlọ́run mọ̀jí kí náà wá o àjẹ́lì ọlọ́run mọ̀jí ó ṣiṣẹ́ o so wàláyé ọ̀rọ̀ tó dá púpọ̀ jù ni àfánù yìí ọlọ́run mọ̀jẹ́ ọ̀tàn o wàláyé ọ̀nà tó dá púpọ̀ jù ni tó yẹ kí gbogbo nǹkan tí yẹn bá fẹ́ ṣe kí wọ́n máa bẹ ọlọ́run ọba wọ́n ní anabi sallallahu alaihi wasallam ó sọ pé liyas'al ahadukum rabbahu hajatahu kullah gbogbo tó bá fẹ́ béèrè máa béèrè lọ́dọ̀ ọlọ́run ọba hatta shazi'in hatta idan qata'a Allahu akbar anabi ní kọ́ra tí bàtà rẹ̀ bá já okùn bàtà ọjà ọwọ́ àwọn akébò olóṣè so bẹ́ẹ̀ ọlọ́run pé ọlọ́run ò mọ́sàgé rí bàtà yìí so ẹ̀wọ̀n kan Allahu akbar so hadith yìí ó jẹ́ kó hàn pé yàní tí gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe kí èèyàn bẹ ọlọ́run ọba kódà anabi sallallahu alaihi wasallam ìmọ̀ nígbà tí ìṣòro bá dé tí wàhálà bá dé ànábì sallallahu alaihi wasallam gbogbo wa ọlọ́run ọba náà ni máa ń kọjú sí ànábì sallallahu alaihi wasallam ó sì tún kọ́ àwa mùsùlùmí náà ìka mìíràn kọjú sọ́lọ́run wọn lábàá ti tiri pé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba ló ń kọjú sí bó ni yóò ṣe wá lẹ́tọ̀ọ́ káwọn ọmọ rẹ̀ kọjú síbi kan náà káwọn kọjú síbò míì náà ni yóò ba nínú jẹ́ tí wọ́n bá wo àwùjọ tí mùsùlùmí ń gbé lónìí mùsùlùmí ó ti di ẹran àfàká fún àwọn èèyàn kan kódà tó bá lówó lọ́wọ́ kò tún ní ní ìfọ̀kànbalẹ̀ látara pé kíni kò gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé torí pé kíni ó ti ní àwọn kan tó ti pa àwọn ti gbéra wọn kalẹ̀ wípé ìwọ bàbá olówó yìí ọ̀dọ̀ wa ni ọmọ wá ìrànwọ́ gbogbo tó bá ti fẹ́ ṣẹlẹ̀ sí ọ àwọn aláàmọ̀bọ sọ fọlọ́run ọba eléyìí aburú ńlá gbà ni tó ní agbára tó ti pẹ́ kí mùsùlùmí kó lákìsí nípa rẹ̀ báwo ni mùsùlùmí nǹkan ó ṣe sí kọ́ra tẹ́lómi bá so àwọn bá yàgbẹ́ tí gbẹ́yẹn le wọ́n fẹ́ lè yóò tó kọlu àwọn kan pé ẹ eh, mo mọ̀ yàgbẹ́ lónìí gbẹ́ mo mọ̀ lé ni àbí mo rọ àbí wọ́n ṣe yé wọ́n mọ̀ lálà kan lónìí wọ́n mọ̀ sunrun kan lónìí wọ́n jẹun ó sì wá há mi lọ́rùn tó gbọ́n kan tó ṣe pé ìyẹn wá díẹ̀ tí ìyẹn máa ń wúwo káàkiri ọmọ ìyẹn fi dẹni tó tún máa ní pé àfikún òun tó fi lọ àwọn kan ṣúrò eléyìí aburú ńláńlá ni tẹ́kí mùsùlùmí kó ṣe àkíyèsí rẹ̀ òun náà ni pé ọlọ́run bá azza wa jal òun náà ni mùsùlùmí máa lọ lè ń ni máa lọ lè ń wá ìrànwọ́ lọ́dọ̀ rẹ̀ òkè ó jìnà sí máa lọ lè wá ìrànwọ́ lọ́dọ̀ ọmọ ẹ̀dá mẹ́niyàn torí kò sí bí yẹn ṣe lè ní pé yẹn ń wá ìrànwọ́ lọ́dọ̀ ọmọ ẹ̀dá na ọ̀lẹ náà lọ́mọ ènìyàn yẹn ń jẹ́ ọ̀lẹ náà lọ́mọ ènìyàn ń jẹ́ sọ́mọ ènìyàn kò lè lóhùn lè lágbára torí ara rẹ̀ gan kò lè dá a ṣe kátó wá ní títọ́mọ ẹ̀dá ènìyàn ọmọ ẹlòmíì sínú ni mùsùlùmí ọgbọ́dọ̀ gbọ́n kó darí ẹ̀mí ara rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba kó sì ni ẹni tó ṣe kí gbogbo ìgbà náà lòun náà máa ń ní bùkátà ni máa ń ní bùkátà ṣé tó bá ti wá jẹ́ pé ó ní bùkátà báwọn tó ní bùkátà báwọn òun náà ò ní kò ní ìdìkámọ́ lọ lé bá a mọ́ náà ni àwọn afáàmọ́ ń sọ wọ́n ní almuhtaaju la yakuna rabban la yakuna ilahan ẹni tó mọ pé òun ò ní bùkátà síyàn ìyìn sọ́dọ̀ ọlọ́run ìyìn máa lọ bá a padà sọ́dọ̀ ọlọ́run bá tó ibi kò ní bùkátà kankan sí ẹ̀dá bóyá ni pé òun gan tó máa ń retí ọmọ ẹ̀dá ni pé ah jẹ́kọ́ abáyàn jẹ́kọ́ abáhùn ìtúgbà òun gan náà nínú ọlọ́run ọbọ̀ dùn so òun ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ni ìyẹn máa ń lọ lè ń ṣẹ́rí lọ lè bá ìyẹn sì máa ń lọ lè ń wáyà ràn wọ́n lọ́dọ̀ rẹ̀ mo afẹ́ kékeré kan kó yé wa síwájú kí a tó parí tá a bá ń sọ pé ìwà ìrànwọ́ ìwà ìrànwọ́ ẹni assistance so pé kílágbájọ́ ràn so ká má tún sí gbọ́ o àwọn nǹkan tí ipa omi ènìyàn bá lè ṣe fún yàn kò sí tó burú ń bẹ̀ bí kán lọ wá ìrànwọ́ lọ́dọ̀ yàn lérí rẹ̀ bí lápèjúwe nìsín bóyá ẹnìkan òun ni ọjà iléeṣẹ́ kankalẹ̀ irú ẹni yẹn lágbára láti gba èèyàn ṣiṣẹ́ kí wọ́n lọ bá ipe a ah, aláàjì àbí aláàjà àbí ọ̀gá ni àbí kìnnìkan kí mo gbọ́ ipe wọ́n ní ẹ̀ẹ́fẹ́ gbàyàn sí iléeṣẹ́ yìí ẹ dákun ẹ gbèmí náà sí irú ẹni yẹn kí wọ́n sọ wọn pé ah sèmọ́lì kẹ́ mọ́ wà náà lọ́dọ̀ ẹni kankan sèmọ́lì mọ́ wà náà lọ́wọ́ ẹnì kankan irú yẹn kọ́ omi lè kárò yẹn o àbí kí wọ́n pé ah mo ní bùkátà sí owó ẹnìkan sì ń bẹ tóun lówó lọ́wọ́ lágbájá dákun yá mi ní owó rẹ̀ yá mi iye báyìí dìgbà báyìí kí ẹ sèmọ́lì mọ́ wà náà lọ́dọ̀ yẹn kí wá wáyà yìí tí ó tẹ́ ẹ̀ irú yẹn kì í ṣe bọ̀ torí pé ẹni yẹn ká kó yá ni ní owó nípa mi ènìyàn ká ni so bẹ́ẹ̀ náà oríṣiríṣi tó rí bẹ́ẹ̀ àmọ́ nǹkan tó pé pọ̀ mi ènìyàn ká tó mi ènìyàn ò tó bẹ́ẹ̀ di lápèjúwe mo wá ní kẹ gbà mí lọ́wọ́ ṣòro kẹ jẹ́ kẹ́mi mi ó gùn kẹ jẹ́ kí n lálàáfíà kódà tẹ bá fún yàn lóògùn téèyàn ń lò ipa ẹni wọn ọ̀ka àlàáfíà kẹ jẹ́ kí n rí fọkànbalẹ̀ ipa mi ènìyàn ọ̀ka kí n ríṣọ kí n rí ìborí ọ̀tá ipa omi ènìyàn ká irú àwọn nǹkan yìí èyàn wá irú ìrànwọ́ yẹn lọ sọ́dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn kankan ọ̀dọ̀ ọlọ́run náà lèyàn ọ̀rọ̀ lè ṣẹ́ rí bá kódà àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé náà fi pé pọ̀ omi ènìyàn lè ká bí a lè ṣe irú iṣẹ́ tí mo fi ṣàpèjúwe lẹ́ẹ̀kan kí lágbájá ó ṣẹ́wó àwọn wá iṣẹ́ àbí lágbájá ẹnìkan ó fẹ́ owó lọ́dọ̀ yàn irú ẹni yẹn ó gbọ́dọ̀ kọ́kọ́ ti ọlọ́run ọba síwájú ike ọlọ́run o mo nídìí nǹkan báyìí lọ́rọ̀ lágbájá tí kò rọrùn tí kò ṣeéṣe fún mi so àkọ́kọ́ lélẹ́yìn àmọ́ kó jẹ́ pé ẹ̀mí rẹ náà ó ti wá dàdé lágbájá pé ah òun náà ta ni ó sàmọ́ sí ìyẹn náà tún lágbára o wọ́n ta pẹ̀sẹ̀ so nípa ọlọ́run lèyàn kọ́kọ́ tì síwájú pé ọlọ́run mo nídìí nǹkan báyìí so jẹ́ kí nǹkan báyìí jẹ́ kó ṣeéṣe so ìyẹn ti ti ọlọ́run bá síwájú nù irú yẹn tí èèyàn bá wá lọ́dọ̀ èèyàn ìyẹn wọn tó wọ́n ti pé èèyàn ń ṣe pẹ̀lú ọlọ́run ọba o àmọ́ àwọn nǹkan tí pọ̀ mí ènìyàn ká ìṣọ́ pípọ̀ mí ènìyàn ká ìfọ̀kànbalẹ̀ pípọ̀ mí ènìyàn ká ọlọ́run wa ló máa ń ṣe fún yàn tó bíbẹ láyé pípọ̀ mí ènìyàn ká kí ni ń wá ìrànwọ́ ìrànwọ́ kí ni ìrànwọ́ kí n bí lè pé láyé mí ènìyàn àwọn nǹkan wọ̀nyí ọmọ ènìyàn ò lè ṣe ẹni tó bá ń wá irú ẹ̀ káàkiri ló padà ìwá ìrànwọ́ ètò olúwa bá pàtàkì púpọ̀ jù ni torí pé kí ni ara ń tí máa ń fi hàn tọ́lọ́wọ́n fún ọ̀pẹ lágbájá á ẹrú mi ní í ṣe ṣùgbọ́n sì ni ìmọ̀ fi jẹ́ irú hàn tọ́lọ́wọ́n ọba nínú nǹkan tí máa ń dùn mọ́ ọlọ́wọ́n ọba jù láyé náà ni pé kí wọ́n máa ṣe ìzẹ̀hárùn kọ́ máa pé olúwa mi jẹ́ nǹkan kan wọn náà ni mo gbára lé wọ́n ti dẹlẹ́bọ látara pé wọ́n ń wá ìrànwọ́ ẹ máa rí àwọn ẹlòmíì wọ́n máa lọ síbi sàárè àfà kan wọ́n máa lọ sí ààyè àwọn àfà kan wọ́n máa nípa àwọn lọ sílùú kan lọ àwọn àfà kan ni ó tiẹ̀ tó ń lẹ̀ yorùbá yìí ẹlòmíì lè dìde nílò ń lọ lùlọrin à ń lọ síbi sàárè àfà lágbájá à ń lọ sàárè àfà làkàṣègbè à ń lọ lépe kíní kan bẹ́ẹ̀ gbòòrò eléyìí àfà yẹn gan tó ti kú tó ti rì mọ́lẹ̀ agbára wo ló ní tó lè ṣe òun gbóhùn ní nǹkan kan tó lè ṣe fúnra rẹ̀ ẹni tó kú tó ti rì mọ́lẹ̀ tẹ́wọ̀n lọ lè ń ba pé kó ràn yín lọ́wọ́ kó gbà yín kalẹ̀ irú eléyìí ojúlówó ti ń jẹ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba yìí fún gbọ́dọ̀ jìnnà sí ọlọ́run ọba kí wọ́n ṣàánú fún wa kó ṣe àlékún àgbóyè ẹ̀sìn fún wa wo etí amẹ́nu kan lónìí nípa tó ní ṣe pẹ̀lú alẹ́kọ̀ṣù àti alẹ́kọ̀ṣìyà àti ìnáàbà àsọ nípa alẹ́kọ̀ṣìyà àsọ nípa ìnáàbà síbákanà àsọ nípa alẹ́sìtẹ̀hánà ṣùkúrọ̀ ọ̀dọ̀ kọ́mọ́ ṣàbá wa ṣe àlékún àgbóyè ẹ̀sìn fún gbogbo wa náà síbákanà ṣẹ́kùn rẹ̀ abdul هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك